Hadith 495. عن عون ابن أبي جهيفة قال سمعت أبي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى بهم بالفتحاء وبين يديه عنزة الظهر ركعتين والعصر ركعتين تمر بين يدي المرأة والحمار حديث 495 إنه ترى صحيح البخاري أتي تمارني إدي يوروبا أنا عون لا تدعون ibnu abi juhaifa ọmọ baba juhaifa kọ́ọ́l ó sọ pé sẹ̀mítù ábì èmi gbọ́ bàbá mi tó sọ̀rọ̀ kan kí lọ̀rọ̀ náà anna nabiyya sallallahu alayhi wa sallam pé dájúdájú ànábì o sọ́làdì yìí ó kírun kan fún wọn gbèlìbàtà ó kírun náà fún wọn ní bàtìhà wàbáyìí náà yàdé yìí ànàzà. níwájú ànábì báyìí oduro irin irin òdúrọ rọọdù ó wà níwájú fi gúnlẹ̀ láti fi dí gàgà ìrun tó wá kí fún wọn azuhur ó kírun gúrì fún wọn rọkàtẹ́ẹ̀nì ó kì ní rákà méjì wọlé asri ó tún kí asri fún wọn ó tún kí rákà tẹ̀múrù bẹ́ẹ̀nà ihe yí ha wal-himar bó ṣe ń kírun lọ́wọ́ obìnrin gbawájú kọjá kẹ́tẹ́kẹ́tẹ́ ń gbawájú kọjá lẹ́yìn òdúrọ́ tí ó sì kò bá wọn ìyẹn ń sọ pàtàkì sutura fún olùkírun pé wọ́n fẹ́ kí olùkírun kó ní gàgà lẹ́yìn yẹn ohun tó bá rí ọkọjá ń bẹ̀ kò kan irun tí ń kí bákan náà sì ni pé irun tó bá fẹ́ kí tó bá ti jẹ́ irun jàmáà wàhálà ni ó jẹ́ kí gbogbo olùkírun kọ̀ọ̀kan kí wọ́n wá fi nǹkan síwájú ìmáàmù nìkan ni ó fi nǹkan dáwájú tí ìmáàmù bá ti fi nǹkan dáwájú ẹ̀yin yòókù ẹ ti free. báàbù kọ́dìrì kam yambagi anyakuna bayna limusalli wasutura orí ọ̀rọ̀ òdiwọ̀n mélòó ló yẹ kó wà láàrin olùkírun àti gàgá ìrun wọ́n ní kò dígàgá ìrùn gbólógbèdì kí ni ó yẹ kó jẹ́ distance àlàfo tí ó wà láàrin olùkírun àti gàgá tó gbé síwájú. Hadith four nine six four nine six an Sahal radiyallahu anhu kọ́. كان بين مصلى رسول الله صلى الله عليه وسلم وبين الجدار ممار الشعات لا تيودو تهان حديث 496 حديث 496 إنه ترى صحيح لبقاري أتي تمرني دي يربا عن سهل حتى دو سهل قال رضي الله عنه قال ó sọ pé káànà báyìnà mùsọ́lá rasulullah sallallahu alayhi wa sallam láàrin ibùkírùn òjíṣẹ́ àlọ́ wà báyìnà ìgbèdà àti ògiri láàrin ẹ̀ mama rushat ohun tó gba ibi tí ẹran mẹ́ẹ̀ tó lè gbà kọjá tí ń bẹ láàrin ibi tánàbí dúró sí. Si àti ògiri tó wà níwájú rẹ̀ ọgbà kí àwọn ẹran mẹ́ẹ̀ kẹgbàbẹ̀ kọjá ọ̀kan nìyẹn hadith four nine seven an salama radiyallahu anhu qala kana jidaru masjid indali mimbar ma kadat ma kadat shat tajuzuha láti ọ̀dọ̀ sálámà hadith 497 nínú tírà sahih bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá an sálámà radiyallahu anhu látọ̀dọ̀ sálámà kọ́ọ̀lù ó sọ pé kana jìdáàrù lè masjid ògiri mọ́sálásí ẹ̀ǹdà lè mímbà ibi tí akoti onípele masalasi tí onípele mẹ́ta wà ma káádá tí àṣà tó tẹ̀júṣù tí ìmáàmù máa dúró lé lórí ní ọjọ́ júmọ́ ònìyẹn now distance ti ń bẹ láàrin ibi tí àpótí yẹn wà àti ògiri tẹ̀wọ̀n níwájú rẹ̀ yẹn àlàfo tí ń bẹ láàrin méjèèjì yẹn ọ̀wọ́ àlàfo yẹn ó gba ẹran mẹ́ẹ̀ kọjá ọwọ́ ni máa ká dá ṣáàtù tẹ̀júzù wá ó fẹ́ẹ̀ má lè gba ẹran mẹ́ẹ̀ kìí ṣe pé ibẹ̀ fẹ́ pọ̀ kò fẹ́ pọ̀ kò fẹ́ pọ̀ ìyẹn ní gbogbo àsìkò tí mọ́ṣáláṣí rẹ̀ wà ní ipò tí ẹran lè gbàbẹ̀ kọjá ni o kìí ṣe ní ìsìnyí o tó ti yé báàbù sọ̀láàtì ìlàlẹ̀ hàrìbà. orí ọ̀rọ̀ fífi ọ̀kọ̀ kékeré ṣe gàgá ìrun fífi ọ̀kọ̀ kékeré ṣe gàgá ìrun hadith four nine eight ani abdullahi radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam kana yurukazu lahu alhariba. fọ̀lìsọ́lì ilẹ̀ ìhà hadith nínú tírà àsọ̀hí olùbọ̀kọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àni abdullahi látọ̀dọ̀ abdullahi kí alọ́ ìyọ́nú sí anna nabiyya sallallahu alaihi wa dájúdájú ànàbí káàna yorùbá káàna yorùbá wọ́n máa ń bá fi ọkọ̀ kékeré kan gúnlẹ̀ ọ̀kọ̀ kékeré kan wọ́n bá fi gbólẹ̀ fàyùsọ́ ní ilé yà tí ó máa fi ṣe gàgá yìí ọ̀kọ̀ kékeré wọ́n fi gbólẹ̀ síwájú rẹ̀ láti fi ṣe gàgá yìí so a máa lo ọ̀kọ̀ a tún máa lo nǹkan mìíràn báàbù sọ̀láàtì bílàlẹ̀ ànàzà fífi òdùrọ̀ kékeré ṣe gàgá ìrun fífi òdùrọ̀ kékeré ṣe gàgá ìrun hadith four nine nine àni àwọn bónú àbí juhaifa kọ́ọ́l sẹ̀mítù àbí kọ́ọ́l kọ́rọ̀jà àlẹ́yìnà rọ̀súlù lọ́hì sọ́lọ̀lọ́wọ́ àlẹ́yìn wasálàm bèlè hajjirọ̀ فأتي بودو فتودها فصلى بنا الظهر والعصر وبين يديه عنزة والمرأة والحمار يمرون من ورائها Hadith 499 nínú tírà Sahih bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àni ààrùn látọ̀dọ̀ ààrùn ọmọ adi Juhaiba ọmọ bàbá Juhaiba ọ̀ọ́l ó sọ pé sẹ̀mítù adi mo gbọ́ bàbá mi ọ̀ọ́l tó sọ pé kharaja alayna Rasulullahi sallallahu alayhi wa sallam bil jáde sí wa ní hajira ajira ni kete ti orun ba ye latari o jade si wa ni kete ti orun ye ni atari fauti ya bi waduin won ti ba gbe omi aluwa lawa fatawa doha o si si aluwa la fasol nabi na zuru wa asri o wa ki zuri ati asri fun oke kí ati àti asri fún wa wà bẹ́ẹ̀ náà ya ìyá ànàzà òdùrọ̀ kan ó wà ní ọwọ́ wájú ànàbí báyìí tí wọ́n ti fi gúnlẹ̀ ń bẹ́ẹ̀ wà ní maria tí wà lè himar obìnrin àti kẹ́tẹ́kẹ́tẹ́ yẹmọ̀rúnà wọ́n kọjá lọ mi ń wà rọ́ọ̀hìyá lẹ́yìn oduro náà hadith five hundred hadith five hundred. عن أنس بن مالك رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا خرج لحاجته تبعته أنا وغلام ومعنا أكاز عصى أو عنز ومعنى إداوة فإذا فرغ من حاجتي ناولناه لإداوة Hadith 500 عن أنس بن مالك رضي الله عنه látọ̀dọ̀ Anas ọmọ Malik kí aláwọ̀ yọ́nú sí kọ́ọ̀lá ó sọ pé káàna nabiyyu sallallahu alayhi wa sallam idha kharaja li hajati ìgbàkígbà tí àníbì bá jáde fún bùkátà rẹ̀ tó fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ tàbí tó fẹ́ lọ tọ̀ idha kharaja li hajati ìgbàkígbà tí àníbì tẹ̀bíìtùwú ánàwàgùláàmùn èmi àti ọmọkùnrin kan a máa tẹ̀lé mo máa tẹ̀lé tẹ̀bíìtùwú mo máa tẹ̀lé ánàwàgùláàmùn èmi àtọmọdékùnrin kan a tẹ̀lé ànàbí. wàmá àná ọ̀kaàzà àwọ̀ àsọ̀ àwọ̀ ànàzà. tábà ti wá tẹ̀lé ànábì a máa mú ọ̀pá onírin kan tàbí ọ̀pá onígi kan tàbí òdúrọ̀ kan a máa mú òkáàzà ọ̀pá onírin àwòránṣọ tàbí ọ̀pá igi kan àwòránàzà tàbí òdúrọ̀ kan a mú lọ́wọ́ wà máa ná ìdáàwà a tún máa gbé awọ omi dání kòròdódó omi agbè dání fáìdà fáraga mínà àgàtì nígbà tánàbì bá parí bùkátà rẹ̀ tán na wálé náà wà lìdáàwà a wà fún ní a wà gbé àpò omi àwọ omi tàgbé lọ́wọ́ agbè fún tí ó fi ṣe ìmára. ìwọ tí o bá ń gbé ní ibi tó jẹ mọ́ pé tó bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ ó sile jìnnà sílé tó máa wá igi kan tó fi dí ara rẹ̀. mú ọ̀pá arin kan dání mú kùmọ̀ kan dání sọ ti gbọ́ bó ṣe kọ́ lọ yá kan lọ́dọ̀ àwọn agbọ́pà tó bá fẹ́ lọ sí tọ́ílẹ̀tì kò mú dání torí pé ibi tó ń lọ òun ààyè àwọn ẹ̀dá míì ni àwọn sì lè máa ṣe fàájì lọ́wọ́. tẹ́ bá wá rí ọ láì dira ogun wọn ò múra àgà sí ọ àmọ́ tá bá rí pé ìwọ gan fún ara rẹ gúdúgúdú rẹ ò túra lẹ́gbà kọ̀ọ̀kan wọn ò ní fẹ́ kó o sán àwọn ní ọ̀pá lórí tọ́wọ́ kọ́kọ́ ti fi ìjọwọ́ rẹ tó fi da ẹwé rú báyìí gbẹ́jọba ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ lọ so o ti lẹ́rìí lọ́wọ́ but ìwọ tó ń gbénu ilé fúláàtì kí ló tún fẹ́ mú ọ̀pá lọ́wọ́ lọ sí kí lọ sí tọ́ílẹ̀tì sí sọ fẹ́ peku ni àbọ̀ fẹ́ pààyàn ló jẹ́ káwọn sọ wípé tẹ́ ẹ bá gbọ́ pàdébì ó mú ọ̀pá lọ́wọ́ ó nídìí o <clears throat> ó nídìí o kì í kàn án mọ̀pá lọ́wọ́ láì ní tó fẹ́ fi ṣe kódà ọ̀pá orí mímbàrí tó di ní èèyàn gbà kan rí lónìí ànẹ́bì fi máa ń sọ̀pọ́ọ̀tì dúró ni so àwọn àbá ní ó bùkátà sí kó fi sọ̀pọ́ọ̀tì ara ẹni ìwọ tó dá sí pé o bùkátà sí kó fi ọ̀pá sọ̀pọ́ọ̀tì ara rẹ ọ̀pá ti wá di ń tẹ́ ìwá ń gbé káàkiri tó wá di pé tí mọ́mù bá fẹ́ lọ kíjímà wọ́n gbé ọ̀pá síwájú mọ́tò ọ̀pọ̀ ó gba síìtì kan wájú ìmọ́ọ̀mù yóò wà ní ẹ̀yìn ẹ̀tù wá ṣe ní alárànbarà ẹ̀tù náwó sí i ẹ́ àtọ̀pá àti láwàní kò sí kankan bẹ̀ tán fi máa jẹ lè mọ́mù àtọ̀pá àti láwàní tó tó o bá nídìí láwàní wèé tó o bá nídìí àti máa tẹ̀pá rìn tẹ̀ ẹ́ àmọ́ kọ́ wá sọ pé nítorí pé o jẹ lè máa mú lọ́rọ̀ ẹ fi jẹ mọ́ ọ̀pá tàbí lọ́rọ̀ ẹ fi jẹ mọ́ kọ́ owé láwàní fún un rárá o rárá o ìkọjẹ́ inú àlà nìyẹn jẹ́ o tó ti yé so tábàrẹ̀ tí bá ń tẹ ọ̀pá rìn tó bùkátà sí ẹlòmíì ẹsẹ̀ ń dùn wọ́n rẹkọmẹ́ndì ọ̀pá fún un ẹlòmíì ọ̀rọ̀ ẹ jẹ mọ́ bọ́fẹ́ lọ síbi tí àwọn ẹ̀dá míì wá yẹn tó fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ nínú gbó ó kó o mú òdùrọ̀ ó yẹ kó o mú something tí o lè fi dẹ́rù ba àwọn dábà tí wọ́n jẹ́ dábà olùtayọ ẹnu àlà fẹ́dà ó kó o mú lọ́wọ́. àmọ́ kọ́ wá lọ yẹn pé ẹ̀ súnà ló ń ṣe rárá ìdájọ́ rẹ̀ wọ súnà ìdájọ́ rẹ̀ kò wọ̀ ní ni afẹ́ fún ọ tọrọ bá mọ́ bẹ́ẹ̀ afẹ́ fún ọ ni tọrọ ẹ̀ bá mọ́ bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ pé ńgbà tálẹ́mì sí ni wọ́n tó bá mú òdùrọ̀ fẹ́ lọ kírun wọ́n bá mú kèsè pé ń fi rìn àbí ẹ̀ẹ́ tí wọ́n mú lọ́wọ́ tó ga jù bí òkú náà wọ́n fi rìn ni o sì dá pé lẹ́dàá ṣé ànẹ́bì lọ́tọ̀ pé òfin yín òjọ́ àpárá o ti sì gbọ́ o ti sì gbọ́ tọrọ ẹ bá nídìí ọ̀pá lu ọ̀pá tọrọ nídìí ọ̀pá mọ́ lu ọ̀pá mọ́ sọ pé tó ń lu ọ̀pá ni gbọ́ súnà yìí súnà wo láti gba sí ń kà nísìn àti five hundred báyìí ní ìsìn ọ̀wọ́ gbàtà kà pé pé wọ́n ń kan ń bá mọ́pà lọ́wọ́ rè ìbàdá gbogbo gbà mọ́pà lọ́wọ́ táàtì ní máa ka ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ọ̀pá ẹ́ sí yín dàbí ọ̀rọ̀ àwọn kan náà tó ká pẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n ní ọlọ́run lọ jẹun ọlọ́run ló ní pé ọlọ́run ló ní kíní kan máa ẹ̀wá ná gbogbo mùsùlùmí gbà wípé ẹ̀dá ò lè sìn kankan kan lẹ́yìn ọlọ́run agbààyàn àbí àdìsí wo lẹ́yìn ti wá kà tí ẹlẹ́gbàwá àdìsí wá sọ pé ọlọ́run ní kí mú àdìsí wá fún yín ó dẹ̀ mélòó táwọn sọ̀hábà wọ́n ti ṣáájú wa ní ìmánì ó dẹ̀ mélòó tí wọ́n rí fáà sí ọlọ́run báwọn tọ́wọ́ á di pé eyi bẹ́ẹ̀ bá so ọlọ́run ló mú mi so bẹ́ẹ̀ bá fẹ́ jàmàlà ọlọ́run fẹ́ mú mi jàmàlà ta ni ọmọ ló já máa rí nǹkan ṣe ẹ tuntun fẹ́ gbé nǹkan mí ìwọ́nú ẹ̀sìn rẹ̀ léyìí o kọ́lá o.